hallelujah ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ẹni tí ó tún mú ojú wa rí ìmọ́lẹ̀ alààyè ẹni tó pa wá mọ́ ní gbogbo ọ̀nà ògo ni fún orúkọ rẹ̀ bíbélì wí pé ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé jẹ́ kí àwa ẹni ìràpadà olúwa kí ó wí bẹ́ẹ̀ àwa ẹni ìràpadà ọlọ́run kó wí bẹ́ẹ̀ ẹni tí ó rà wá padà lọ́wọ́ ọ̀tá ẹni tó rà wá padà kúrò nínú ewu gbogbo ẹni tó rà wá padà kúrò nínú ìdágìrì ẹni tí ò jẹ́ kí àlábí ìran ibi kó ṣẹlẹ̀ ọ lórí ẹni tí ò jẹ́ kí sátánì àtọmọ ogun rẹ̀ kó rọ́wọ́ mú nínú ayé rẹ̀ mo gbé ọlọ́run ga nítorí tó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ní á kùtùkùtù òwúrọ̀ yìí tí í ṣe ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun mo súre fún ọ ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun lórúkọ Jésù Kristi ìṣẹ̀dá rẹ yóò rí àánú gbà àánú tí ó pa ọmọ lọ́sẹ̀ yìí àánú tí ó máa yé rẹ ṣèso ìyanu lọ́sẹ̀ yìí àánú tí ó pa ọ́ lẹ́rìn ayọ̀ lọ́sẹ̀ yìí ìṣẹ̀dá rẹ yóò rí àánú gbà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ìṣẹ̀dá rẹ yóò rí àánú gbà ìrìn àjò tí ò ní mú àánú Ọlọ́run dání ìrìn àjò tí ó yọrí sí àbámọ̀ ò ní bá wọn rìn lọ́sẹ̀ yìí gbogbo àdáwọ́lé rẹ lọ́sẹ̀ yìí yóò yọrí sí rere níbikíbi tí o bá ń lọ lórúkọ Jésù àánú Ọlọ́run yóò ṣiṣẹ́ fún ọ nínú ìwé mímọ́ ìwé Job orí ìkejìlélógún mo kà á láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ó wí pé bí ìwọ bá gbàdúrà rẹ sọ́dọ̀ rẹ̀ yóò sì gbọ́ tiẹ̀ ìwọ ó sì san ẹ̀jẹ́ rẹ̀ ìwọ ó gbìmọ̀ ohun kan pẹ̀lú yóò sì fi ìdí rẹ̀ múlẹ̀ fún ọ ìmọ́lẹ̀ yóò sì mọ́ sí ipa ọ̀nà rẹ̀ mo gbàdúrà ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun sí ayé rẹ bí o bá lè rí àmì ṣe tó o sì ní ìgbàgbọ́ àyè pẹ̀lú mi nínú ìpè apọ́stù ayọ̀ babalọ́lá àti májẹ̀mú ìpè tó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ohun tá a pè ní ìbànújẹ́ ayé ó di èèwọ̀ fún ọ èmi gbìmọ̀ rẹ̀ mo sì sọ jáde nínú ẹni tó ní ayé àti ọ̀run lórúkọ Jésù olùgbàlà àwọn ìṣẹ̀lẹ̀ tí ń fi ayé sú ènìyàn lórúkọ Jésù nínú ayé rẹ ẹ̀mí mímọ́ gbẹ́sẹ̀ lé nínú ọ̀sẹ̀ yìí ò ní jẹ̀ kúrò nínú ọ̀sẹ̀ yìí ojú rí ò ní rí bí nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà gbogbo tá a fi ń bà ọ́ lọ́kàn jẹ́ tó fi ń ní ìjákulẹ̀ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kó gbògo lórí rẹ̀ ọ̀rọ̀ rí ọ dayọ̀ ọkàn rí ọ balẹ̀ lórúkọ jésù kristi ti násárẹ́tì mo súre fún ọ nínú ọ̀sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà wàá ní ẹ̀rí rere wàá ní ẹ̀rí rere wàá gbégbá ọ̀pẹ́ ògo ni fún ọlọ́run wa mo ka ọ̀rọ̀ ìwé mímọ́ láti inú ìwé wòlíì àìsáyà àìsáyà fifty four verse ten ó ní nítorí àwọn òkè ńlá yóò ṣí lọ a ó sì ṣí àwọn òkè kéékèèké nídìí kí ló sọ́ra rẹ̀ dá òkè níwájú ìrìn àjò rẹ̀ lórúkọ Jésù agbára ọ̀run níwájú rẹ̀ kò ṣí nídìí òkè ìṣòro àìrọ́mọbí ni òkè ìṣòro àìríṣẹ́ṣe ni òkè ìṣòro fail and promise eh, promise and fail òkè ìṣòro gbogbo òkè ìṣòro àmúbọ̀ ohun rere òkè ìṣòro ìnira òkè ìṣòro àìsàn òkè ìṣòro àìrọ́kọfẹ́ òkè ìṣòro àìláyọ̀ òkè ìṣòro níbùjókòó rẹ àìrójú rere àwọn ènìyàn gbogbo tó dúró bí òkè ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ òní ìwà láàyè ọlọ́run kò ṣì nídìí nínú ayé rẹ̀ ẹ̀ ó lóun ṣe ó kékèké nídìí ó ní ṣùgbọ́n oore mi kì yóò fi ọ sílẹ̀ lórúkọ Jésù olùgbàlà àwọn ogun ọ̀rọ̀ tí Ọlọ́run yàn sí ayé láti ṣàyé lóore lọ́sẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà wọn á ṣe ọ lóore wọn á ṣe ọ lóore ọsẹ ọ̀rọ̀ Ọlọ́run yẹn tẹ̀síwájú ó ní bẹ́ẹ̀ ni èmi kì yóò sì má jẹ̀mú àlàáfíà mi nípò ni Olúwa wí tí ó ṣàánú fún ọ má jẹ̀mú Ọlọ́run fún ìwásáyé rẹ májẹ̀mú ọlọ́run bí àyànfẹ́ tí mò ń gbàdúrà fún láàárọ̀ yìí májẹ̀mú ọlọ́run láti pa àlọ́ àti àbọ̀ rẹ mọ́ májẹ̀mú ọlọ́run láti fún ọ ní ojú rere májẹ̀mú ọlọ́run láti sọ ẹ́ dẹni ìbùkún ó ní ìbùkún ni fún ọ nígbà tó o bá ń jáde ìbùkún ni fún ọ nígbà tó o bá ń wọlé má jẹ̀mú ọlọ́run fún ayé rẹ lórúkọ jésù kó wá sí ìmọ̀ṣẹ gbogbo tó ń tako má jẹ̀mú àti ètò rere ọlọ́run lórí ayé rẹ lórúkọ jésù olùgbàlà ìwà láàyè ọlọ́run fagilé mo wí nípa tiẹ̀ pé lórúkọ jésù ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ inú rẹ yóò dùn ayọ̀ rẹ yóò kàn lórúkọ jésù olùgbàlà ẹ̀mí mímọ́ yóò pa ọ́ lẹ́rìn ayọ̀ gbogbo òkè ìṣòro pátá òkè ìṣòro pátá níwájú rẹ lórúkọ Jésù ó di pẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ kó gbàdúrà yẹn nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí kó sọ fún Ọlọ́run àwọn ọmọ ogun pé gbogbo ohun tó sọ́ra rẹ̀ di ogun nínú ìrìn àjò mi nínú ìrìn àjò ayé mi Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀ Olúwa gbé ogun mi àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí kó kà á nínú ìwé Psalm Psalm six psalm fifty nine psalm psalm fifty nine psalm sixty four kó ka àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yẹn kó fi gbàdúrà gbàdúrà ìṣòro wọ́n ní jésù sì fi gbogbo òru gbàdúrà onígbàgbọ́ má sùn lákòókò yìí gbogbo tá a ti fi òru tá a ti fi dẹrù ogun rẹ̀ sínú ayé rẹ̀ gbogbo tí ó bá òru wọlé lórúkọ jésù ni mo rán wọn jáde láàjì òru òní ní kùtùkùtù òní nínú ayé rẹ nínú iṣẹ́ rẹ nínú ìgbéyàwó rẹ láyé ọmọ rẹ ogun afàkókò ayé ẹni ṣòfò lórúkọ jésù olùgbàlà ó yá kó gbiná sọnù gbogbo ogun tó ní kó o ṣiṣẹ́ kó o mọ rere iṣẹ́ ogun tó ní kó o rajò kó o mọ padà wálé ogun tó ní kó o mọ rọ̀wọ́ mú ogun tó ní kó o mọ láyọ̀ ogun tó ní kó o kókó kó o ṣiṣẹ́ bí erin kó o mọ jẹ̀jẹ̀ ìlérí ogun tó tilẹ̀kùn olóore mọ́ gbogbo ogun yìí pátá iná ẹ̀mí ó yẹ kó o rún dànù àkọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé àlàáfíà ni mo fi fún yín kì í ṣe bí ayé ti fi ń fúnni lórúkọ jésù olùgbàlà ó ní mo pàṣẹ àlàáfíà sínú ayé rẹ lọ́sẹ̀ yìí mo pàṣẹ àlàáfíà sínú ilé rẹ lọ́sẹ̀ yìí mo pàṣẹ àlàáfíà sí ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí ìrìn àjò tí wàá rìn tó kábàámọ̀ ò ní bá wọn rìn àlàáfíà ọlọ́run kò máa jẹ́ tiẹ̀ níbi iṣẹ́ rẹ wàá rí ojú rere láti gba àwọn kọ́ńtrátì tí ó múnú rẹ dùn lórúkọ Jésù olùgbàlà ilẹ̀kùn àánú ṣí fún ọ ilẹ̀kùn àánú ṣí fún ọ májẹ̀mú náà kan tán kó torí mi ẹ̀mí mi máa fagilé ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa yóò dùn fún ọ yóò dára fún ọ yóò yẹ ọ kalẹ̀ ó ti rí bẹ́ẹ̀ Jésù Kristi olúwa wa ẹ̀yin àyànfẹ́ mo tún fi àkókò yìí mo tún fi ràn yín létí wípé ẹ má ṣe gbàgbé o dìde Jésù súnmọ́ tòsí ìgbé ayé rẹ̀ jẹ́ kó jẹ́ mímọ́ gbé ìgbé ayé wà mímọ́ ìwé Hébérù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá ó wí pé ẹ lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ ó ní láìsí èyí ni kò sí ẹni tí yóò rí olúwa bákan náà ni ìwé ìwé kọ́rìntì ó wí pé tàbí ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run gbogbo tí ò ní jẹ́ kó orílẹ̀-èdè sí ní ìkẹyìn àwọn tí ń táwọn yẹn ẹ ká ṣọ́ra fún ẹ á dúró nínú òtítọ́ ẹ á dúró nínú òdodo ká máa fojú sọ́nà fún dídí olúwa wa lórúkọ jésù lọ́jọ́ náà àtẹ̀mí àti ẹ̀ àní lélẹ̀ àbá jésù jọba yóò sì dára fún fún àdúrà àbí fún àmọ̀ràn ẹ lè pè sórí aago yìí zero eight zero three four seven one four two seven zero tàbí zero eight zero twenty five seventy five zero seven four nine àlàáfíà ni fún ọ Jésù.